Sanu yẹyẹ baba ilẹ̀ lanu yẹyẹ mama olúwa ah ok àwọn haúsá sójà yìí gan aládàáwò lọ́wọ́ ọlọ́run orí kó má gbọ́ yorùbá bẹ́sẹ̀ máa bẹ̀rù tẹ́ bá ti wà lẹ́gbẹ̀ẹ́ sójà nìyẹn wèrè lọ́fíríbọ̀dì jésù olúwa lolùṣọ́ àgùntàn mi think say you dey wise. Yeah. láfíà tí eh, o gbóló bẹ́ẹ̀ ṣẹlẹ̀ báyìí. you want to see crazy. ayé ti wá mọ́tàǹdà pàṣírí ike. ẹ ṣọ́ra fún sójà o olúwa yóò wà pẹ̀lú yín.